الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa ọba tí ó tún jí wa láàárọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó ti mú wa lọ ní mú lọ fúfú yẹ bó pẹ́ bóyá ọ̀dọ̀ olúwa náà ni ẹrú padà padà sí. Si èyí tá a fura mọ́ nínú rẹ̀ èyí tá a fura mọ́ nínú rẹ̀ àdúpẹ́ àbẹ̀olúwa kọ́mọ́sá sàlékún orí ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ́sá gba ọpẹ́ wa. ìtẹ̀síwájú lórí tírà wa Ma'arijul Qabul bi sharhi Sulamil tíra wa tí ọ̀rọ̀ mọ̀ wáyé lórí ẹ̀ òun náà ni ìtẹ̀síwájú ọmọ wáyé níbi tí olùmọ̀ wa tí àlàyé ń tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni àyà tó wà nínú sóràtù al aya one seventy two títí dé láti one seventy two one seventy three one seventy four àbí one seventy one dé one seventy three níbi tí olúwa ní òun gba àdéhùn lọ́dọ̀ ma àrọ́mọdọ́mọ ànábì ádámà ìkótẹ́ bá dáyé kí lẹ máa ṣe gbogbo ọmọ ànábì ádámà wọ́n sì jẹ́wọ́ wọ́n fi rinlẹ̀ wípé àwọn ò ní ṣe nǹkan míì lẹ́yìn ẹ̀sìn òdodo ìgbẹ́sìn olúwa àìní dá míì mọ́ ìjọsìn fún olúwa Allah lẹ́yìn eléyìí olùmọ́wá mú àwọn ọ̀rọ̀ tó dè tó sì tún ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àdìsí òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àdìsí Ibn Abbas ó ti ṣíwájú náà àdìsí Anas òun náà ti tún ṣíwájú. Si ايتي المواط في قوم وني وعن عمر ابن الخطاب رضي الله تعالى عنه انه سئل عن هذه الايه ونوبي عمر نقعي وإذ أخذ ربك من بني آدم من ظهورهم آي آي وبي عمر آية تنصينا نيو فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر وفيسي يقول سمعت رسول الله صلى الله عليه وسلم سئل عنها فقال عمر من تبمي من أبوتهم النبي صلى الله عليه وسلم نقايا wọ́n nàbí wa ní inna Allaha khalaqa Adam dájúdájú olúwa gbàtọ́ dáadáma tán ó dáadáma alayhi salam thumma masaha zahrahu biyamini olúwa ó wá fi ọwọ́ rẹ̀ ó fi wọ́ ọwọ́ ọ̀tún rẹ̀ ó fi wọ́ ádámà lẹ́yìn báyìì fastakhraja minhu dhurriyyah gbogbo ń tí ó jáde nínú ọmọ ànábì ádámà ọwọ́ kó wọn jáde nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ ọ̀rọ̀mọdọ́mọ. paul olùwà wa ní khalaqtu haula'i lil janna ẹ̀rọ àwọn eléyìí àwọn tí mo dá yìí àwọn tí mo dá àlìjánà fún ni àwọn ọmọ àlìjánà ni wa bi amali ahli al jannati iṣẹ́ àlìjáná làwọn eléyìí ó sì máa ṣe ẹ̀ ráwọn eléyìí bó ṣe fi ọwọ́ wọ́ ádámọ̀ lẹ́yìn oríṣiríṣi àwọn ẹ̀mí tọ́jọ́ àrọ́mọdọ́mọ ànábì ádámọ̀ ó láwọn eléyìí ọmọ àlìjáná rè o iṣẹ́ àlìjáná ni ó sì máa rọrùn fún wọn thumma ha zahrahu lẹ́yìn náà olúwa fi ọwọ́ wọ́ ádámà lẹ́yìn fastakhraja dhurriya ọba tó kó àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ kan jáde qal olúwa wa ni khalaqtu haula'i linnar ọ̀rọ̀ àwọn eléyìí iná ni mo dá wọn fún wa bi'amali ahli nnari ya'malun iṣẹ́ náà ni wọ́n sì máa ṣe iṣẹ́ tí ó mú wọn já sínú náà òun ni wọ́n máa ṣe. faqala rajulun ọkùnrin kan bá sọ̀rọ̀ bàtà nàbí sọ̀rọ̀ yìí ó ní ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run fàfihìmọ́ láàmán tọ̀ kí ló ń kálukọ́ mọ́ ádámù à ń wá ṣiṣẹ́ rí kan sí àbí ń sá fún kẹ́mi kó kálukọ́ máa bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ nígbà pé kó ti ọlọ́run ti mọ àwọn tí ó wà ní Janna ó sì wọ àwọn tí ó wọ̀ náà fàfihàn làámàn kí ló wá pa sẹ́yìn kálukú sì máa wá sáré tìkẹ́tìkẹ́ pé iṣẹ́ wo la ṣe qala Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí ànábì bá sọ báyìí idha khalaqa Allahu la'abda lil tí olúwa bá dá ẹrú tó bá ṣe pọ́n màlìjánà ni olúwa ló ṣe ista'malahu bi'amali ahlil janna ọlọ́run mọ bí ó ṣe lò ó bí ó ṣe rọrùn fún gbogbo tí ọmọ rọ̀ lọ́rùn iṣẹ́ àlìjánà ni. ẹ̀rí hatta yamuta ala amalin min a'mali ahlil tí ó fi jẹ́ pé n tí ó padà tán lé lórí ikú tí ó kú ikú rẹ̀ ní iṣẹ́ rí ẹ̀rí nínú kó ládì sọ́kàn rẹ̀ àbí kó máa ṣe lọ́wọ́ àbí kó sáwà lórí dáadáa òun ni ó padà tán lé lórí. حتى يموت على عمل من عمل أهل الجنة فيدخل به الجنة يخرج ولو يناني وإذا خلق العبد للنار ṣùgbọ́n tọ́lọ̀ ń bá dá fúnná tó ṣe pé iná ni ọlọ́run ọba ó kọ́ mọ́ ìsàmẹ́lẹ́hù bíi àmẹ́lẹ́ ahlínà iṣẹ́ náà yìí náà ni olúwa ọmọ lò fún bíi iná ìwà náà ìrìn náà ọ̀rọ̀ náà iṣẹ́ ọmọ náà ni ọmọ ṣe. حتى يموت على عملي من أعمال أهل النار تيتو في جابي انتو كل لوري اشيومانا نانيو فيدخل به النار يسوى إننا رواه أحمد وأبو داود والنسائي والترمذي وابن أبي حاتم وابن جرير وابن حبان في صحيحه وقال الترمذي هذا حديث حسن fa ala kulli hal min janibi al-isnad isnad hadisi ummehe ṣùgbọ́n ma'nahu sahih ìtumọ̀ rẹ̀ ó rinlẹ̀ bẹ́ẹ̀ wípé àwọn tí olúwa subhanahu wa ta'ala tó ti dá tó ti kọ àkọọ́lẹ̀ pé ọmọ àlìjánà lélẹ́yìí iṣẹ́ àlìjáná yóò máa rọrùn fún un àwọn tọ́lọ́wọ́n ọba tó sì torí iná tó torí ìyà dá wọn iṣẹ́ iná yóò rọ̀ ọlọ́rùn eléyìí òun náà ni àwọn àkíyèsí kan ti lọ ọmọ ènìyàn gbọ́dọ̀ wọn á máa dààmú làákàyà rẹ̀ kó má bàa jáàmù nínú ròrí kí tó fi jẹ́ pé gbogbo ntọ́lọ́wọ́n wa bá pé gbogbo ẹ̀dá ò tó bẹ́ẹ̀ kọ́ máa béèrè lima wọ́kẹ́ kí ló fi rí báyìí báwo lọ́lọ́run ti sa àwọn kan báyìí tó sa àwọn kan báyìí eléyìí wò sí nínú ntọ́mọ ènìyàn tó ní kápá láti bí olúwa kó fi ọ̀rọ̀ lẹ̀ fún alalim alhakim ọba onímọ̀ jùlọ ọba ọ̀jọ̀gbọ́n ó yé e ó sì ní reason eléyìí náà lábẹ́ ọ̀rọ̀ kádàrá ni tó ṣe wípé kò sígbà tá a bá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ mà já síbi agbami yìí náà ni èèyàn kì í béèrè kí ló tó fi rí báyìí ọ̀rọ̀ lágbájá ṣe rí báyìí àwọn kan ṣe rí báyìí àwọn tí wọ́n gbàgbọ́ kí ló tí wọ́n gbàgbọ́ àwọn tó ń ṣiṣẹ́ iná iṣẹ́ ń rọrùn fún wọn kí ni fa iṣẹ́ bíi ìwà bí ọ̀rọ̀ bí ifi wù wọ́n lẹ́mí wọ́n fi gbẹ́sẹ̀ lé èèyàn mọ̀ pé tán oyè olúwa àmọ́ kò túmọ̀ sí wípé kéèyàn má pé èèyàn sákèèsì àbí kéèyàn má pé ìpéèrè torí pé ta ló mọ̀ ọ̀rọ̀ kádàrà ńtọ́ pamọ́ ni sirrullahi fil khalq àṣírí ni tó fi pamọ́ sọ́mọ ẹ̀dá kò yí ẹ̀dá náà kò yí ẹ̀dá kan kò sẹ́dá kan tó mọ kádàrá ẹ̀ àwọn ànábì ọlọ́run wọn mọ kádàrá àwọn màláìkà wọn mọ kádàrá kàtẹ́ tó wá sàlìjànú kátó lọ́mọ ènìyàn. ilmullah ó ní ṣe pẹ̀lú mọ ọlọ́run ọba nìkan ṣoṣo tó ṣe wípé ẹ̀dá ọlọ́run ọba kan ò mọ lẹ́yìn èyí tọ́lọ́ ọba bá fi mọ àwọn tó bá fi mọ nínú àwọn ẹrú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run ìpè lágbájá yìí níbi tọrọ rẹ̀ ọjà sí rè nígbẹ̀yìngbẹ̀yìn gẹ́gẹ́ bí àwọn kan tánàbí máa ń fún àwọn sàábé nírò lágbájá ọmọ àlìjánà ni bó bá lọ bó bá bọ̀ iṣẹ́ rí ní òkúlé lórí ẹnìyọnu ni níwájú ọlọ́run lágbájá àwọn kan bẹ anábì dìklé àwọn pé ọmọ náà ni ó sì hàn sáwọn èèyàn pé ń ṣiṣẹ́ rí ń wùwá rí gẹ́gẹ́ bí ọkùnrin kan lójú ogun lójú ogun ogun wilfred akọgun ni jagunjagun ni sábà jagun lọ sábà jagun bọ̀ àbí rẹ́sọ̀tù khaybar ibi khaybar afọ́n arákùnrin yìí àwọn sàábé yòókù wọn wá ń kọ̀m̀pìà ìgbìyànjú wọn pẹ̀lú ìgbìyànjú ẹ̀ wọn ni káì bẹ́ẹ̀ nìkan bó bá lè gba nọ́mbà one nínú àwọn sábẹ́ lónìí kò sí irú ẹni yìí kọ́dà àwọn máa ń pè ní àjàmọ́gbọ̀gbẹ́ orúkọ yìí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ láàrin ara wọn ànábì ní húwa fìnnà bẹ́ẹ̀ tí ń wo wọn máa náà ni o ó ṣe àwọn sábẹ́ lè mọ̀ ọba wọn lójijì pé à ah, bẹ́ẹ̀ ìbá ìjọ máa náà máa jẹ́ náà ló tún kù ọmọ lẹ́nu wa yìí ta ló tún kù àwọn sàbí àwọn kan sáwọn òkú tán fàdà bí bá ti sọ̀rọ̀ àjẹpẹ́ inspiration wà yìí dénú ẹnìkan ò lè bọ̀ títà ń sin wọ́n lè mọ̀ pẹ̀lú iṣẹ́ táwọn rí tẹ́nì yìí ṣe kó tó di pé ọjàgun dé àyè kan wọ́n sì mọ̀ pé kò sí ó bá jagun lọ tó wọnú àwọn ọ̀tá lọ yóò jáde bọ̀ ọgbẹ́ kan ò ní sí lára ẹ̀ ó jagun lásìkò kan wọn sá lọgbẹ ọwọ òpè káì sóun náà ni wọn mọ sọ ah, ọmọ òun náà dọgbẹ lónìí o wọn ti sá níbi kínní yẹyẹ lórí ọmọ jẹ pé asóun ah, náà tiẹ̀ lé gbọgbẹ ọkàn mú ìdí ìdá ó sì tì báyìí ó sì wò yẹn ó rí mọ́lẹ̀ ó sì gbé àárín àyà sí i ó sì rẹ̀ pa bá sì ti pa rẹ̀ ànábì ní tó fi parẹ́ ń òun náà ni yọkọ̀ wọ náà ọlọ́run ìyá yìí ló tún máa wá jẹ́ nínú náà ìgbà tó wá ṣẹlẹ̀ báyìí àṣìṣàbí kan wò lọ́ọ̀kan tó ń sọ ìpè à kí lẹ́nu yìí fẹ́ dánwò yìí òun sá mọ̀ kó dodo lọ́rọ̀ ànábì dé ó sá wò pé ẹni ní tún jagun yìí bọ̀tọ̀ òun náà rí kó ti gba ọgbẹ́ lójú ogun gbàtọ́ wa parẹ́ tán ó wá súnmọ́ pé kí leléyìí kí ní ń ṣe yìí lórúkọ mà ti gúnra rẹ̀ láàrin àyà méjì kátó débẹ̀ ò ti kú gbàtọ́ wa ń sọ pé casualties wo làwọn ní àwọn olóò ti bógo lọ lọkùnrin yìí wá sọ̀rọ̀ pé ashhadu annaka rasulullah pé ah òun jẹ́rìí tẹ́lẹ̀ òun ọ̀dá òtò ọ̀rọ̀ anábì àmọ́ ó tún dáhùn lójú lónìí pé ẹni yìí anábì òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ̀sẹ̀ lágbájá lágbájá tó lọ́mọ náà ni nítòsẹ̀lẹ̀ sí rè o ẹnìkan kọ́ lọ pa lójú ogun òun lọ rẹ̀ nígbà tí wọ́n sá kọ́mọ bá wípé lágbájá náà gba ọgbẹ́ lónìí anábì sallallahu alayhi wa ló bá ní òdodo lọ̀rọ̀ ọlọ́run òdodo lọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run bí tá a ti lọ irú àwọn kan báyìí wá yí lọ wá sọ́dọ̀ ànábì lẹ́yìn ntọ́lọ́run bá fi mọ̀ wọ́n pé lágbájá yìí ibi tí wọ́n parí ìgbésí ayé rẹ̀ sí ni ọlọ́run ọba kọ́mọ́sàjà tán lórí dáadáa kọjá lábọ̀ rí ọlájọ́ kan ṣoṣo ọlọ́run ibi tá a ti lọ òun náà lọ́ọ́ rà dé sí i sànàbì ní atẹni tí ọjọ́ máa àlìjánná atẹni tí ọjọ́ máa ná ilmu dhalika inda Allah ẹ̀dá ọlọ́run kan ò lè dèklẹ́ alágbájá pé ọmọ àlìjánná ni ṣùgbọ́n tá a máa ń rí sẹ́tí ń ṣe tàríwá rẹ̀ a máa ran kan pé bọ́ba ikú lórí iṣẹ́ rí ó súnmọ́ kọjá ní eré wájú ọlọ́run bẹ́ẹ̀ ni tẹ́ bá rẹ́nìkan tó jẹ́ ní ibi oníwà kò sí ẹ̀dá ọlọ́run láàrin ìtẹ́jú àáyá ọlọ́run lè yí ọkàn rẹ̀ padà kó sì túbá kó sì dẹni rí wọ́n jọ ọlọ́run gbogbo eléyìí nínú mọ̀ ọlọ́run ọba ló wà lẹ́rú fi mọ̀ wọ́n ara ẹ̀ níwájú ọlọ́run yóò sì máa bẹ olúwa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lórí àtibọ̀tán dáadáa abẹ olúwa mọ́sàájá lábọ̀ rí ọlá àjọ kan ṣoṣo ọlọ́run gbogbo kó mùsùlùmí ọlọ́run bá wa ṣàforíjì fún wọn mọ̀tẹ́rínà bí fọ́dúnlélà ìkẹ́ ọlọ́run ọba ti ń sọ yìí ọlọ́mọ́sà fi báraka sí fún wa kò ṣe lómi wọ́ omi wọ̀ àsìkò gbígbàdúrà làwà orin lẹ́nu ọ̀rọ̀ ànábì alayhi salatu wassalam wípé bójò bá ń rọ̀ báyìí àsìkò gbígbàdúrà ni èèyàn gbọ́dọ̀ gbàgbéra bóyá fún nǹkan míì ẹlòmíràn pé àsìkò oorun lélẹ́yìí oorun ní òjò máa ń dùn kéèyàn má gbàgbé pàápàá jùlọ àsìkò àsìkà àárọ̀ àsìkàrù sọ̀bà kí n jẹ́ bẹ́ẹ̀ gbogbo tá à ń wí lẹ́nu láwọn supplication tá ànábì ní a máa wí yẹ èyí tá a ṣe lẹ́yà ṣùgbà èyí tá a ṣe nírọ̀lẹ́ àdúrà ni orí ayé orí àlùkìyàmọ̀ ni bẹ́ẹ̀ ọba ṣèjú eléyìí lọ ó tó abẹ́olúwa mọ́sá gbàdúrà nìkan kan wa allahumma sayyiban sayyiba mọ́sá ṣe omi yìí lómi wọ́ omi wọ̀ omi àlùbáríkà fún wa ọlá ìpè méjì olúwa wàláhù tààlà àìlà wà àìlẹm kámọ́gbàgbé onílọ́jọ́ júmọ́ à gbogbo sẹ́ẹ̀rì tí ń bẹ lọ́jọ́ òní ká tètè dé júmọ́ à ká wẹ̀ ká lu tùràrí ká ṣe alápàǹtẹ̀tẹ̀ àwọn sẹ́ẹ̀rì suratul kahf ọ̀pọ̀ lásàlátù fún ṣẹlá muhammad nínú àwọn iṣẹ́ ẹ̀ṣà oore tí ń bẹ lọ́jọ́ òní ni àtàwọn iṣẹ́ oore mìíràn